matar sọnù kò lè ríra ẹ̀. bẹ́ẹ̀dá ṣe mami màníàmì bẹ́ẹ̀dá ṣe èèyàn níyàyàn kò sẹ́ni lè fi kádà ra ọ́ tolúwa ni ó ṣẹ́. nǹkan tèmi àti ẹ̀ṣì jọ ń fa pé tí kòkó kẹ́rù kúrò nílé. What I'm trying to say is that ó ti ṣe díẹ̀ náà ta ti ń fẹ́ra ó ti ṣe díẹ̀ ta ti ń fẹ́ra ṣé owó la máa sọ pé kò sí ni you know i'm capable ó mọ̀ pé mo lówó owó wa kí ló fẹ́ tí mi ò lè ṣe fún ẹ bébí nǹkan tí mò ń sọ ni wípé jẹ́ ká ṣe introduction so a lè wed eh? anything you want i will do it for you you know that. that is the point you see the pressure you giving me over this marriage and introduction issue is getting unbearable. Ah. kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan sórí bó ṣe ń pariwo tó sọ nípa márèjì òun jẹ́ kẹ́lu máa bà ní òun jẹ́ kí máa fi ìkébíyà ṣe lòun fọ́ sára ilé mi lórí. no sọ fún mi ọjọ́ wo lèmi àti ẹlábẹ̀rẹ̀ sí ń dé tara wa náà ìgbà wo lábẹ̀rẹ̀ sí ń dé tara wa sí mo náwọn ọ̀rẹ́ tó ti má rí mo náwọn ẹ̀gbọ́n tó pọ̀ tí wọ́n dẹ̀ mọ̀ tí wọ́n ti má rí mo mọ̀ ọ̀gbà táwọn àti àwọn ìyàwó wọn tí wọ́n fẹ́ tó bẹ̀rẹ̀ sí ń court àwọn míì wà tẹ́ pé wọ́n court for like one two three four five six seven till dé ten years kó tó wá fẹ́ra wọn so ìgbà wo lèmi àti ẹlábẹ̀rẹ̀ sí tá tá tá bẹ̀rẹ̀ sí fẹ́ra tó ti bẹ̀rẹ̀ sí pariwo marriage tó bá dẹ̀ ti rí pọ́fìnì ìsìnkú ìsìnkú àwọn marriage barrier mi máa ń já ẹ̀rù máa ń bà mí. Ah, eh, oh, um, okay baby i'm sorry má bínú má um, calm down wo anytime ọjọ́kọ́jọ́ tó bá sọ pé òkè o ti rẹ́dì èmi náà ti rẹ́dì wo mi ò tiẹ̀ wá ní pressurize ẹ mọ́ ṣáà jẹ́ ká gbé bag kò jẹ́ ká wọlé. um you see Ibo um my staying in your house in the first place was my greatest mistake because nílẹ̀ yorùbá obìnrin ló máa ń kó lọ bá ọkùnrin lé not the other way round. so mo realize pé i was stupid and um, if you don't know ṣé mo pọ onígbèraga. ọ̀ọ́. Uh-uh. yes you are proud you are rude mo wá rò pé ká ní kò ń ṣe kí bí atorí kí mo wá ń gbé nílé ẹni kò ní wá try rubbish ẹ yorùbá dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní pé má fo oko mi dáàlà ọjọ́ kan lèèyàn máa ń kọ̀ so èní ni máa kọ̀ so i can't take that shit anymore ṣùgbọ́n i can't take it anymore. you always don wan but never as i. jacob jacob. ọ̀gá. are you crazy open the gate for me John. ẹ gbà mí ẹ gbà mí pé mo mọ tó sọ ní ó ní mo ní ìgbéra. ah ọ̀gá mi ò lè ṣí gèètò i no fit open am no vex. ó yá wèrè ni no did you just utter that statement pé o lè ṣí gate fún mi o o ṣí eré ni wá ṣí gate fún mi jọ. wo adé ìwọ ọgàn lo foolish in fact o foolish ju gate man lọ ìwọ ìwọ tó yẹ pé ilé ayé ti ṣá malamala ilé ayé ṣá malamala ju ti Jacob lọ o wá mẹ́nu o wá ń sọ̀rọ̀ mo ti ọkọ rò pé èèyàn gidi ni ẹ́ mo rò pé wà responsible ni mo rò pé you are somebody mi ò mọ̀ pé you are nobody kílódé ni mo ṣe ń bẹ̀ nínú ilé ìwọ tó yẹ pé o useless wo ọ̀rẹ́ tẹ̀ ti wá yé mi ó ti yé mi wípé game player ni ẹ and you are nobody ṣó ti rí mi má jẹ́ kí n rí ẹ mọ́ o má jẹ́ kí n rí ẹ mọ́ Jacob gba kí ọwọ́ ẹ sórí bó ṣe wà yìí o ò lè ra láàánú mọ́ o ò lè padà láàánú bí èmi jọ́bọ̀ sọlá mọ́ ìwọ. mọ́tò ọ̀gá. ṣọwọ́ wèrè ni ta lọ̀gá ẹ eléyìí ní mọ́tò kò ní mọ́tò o èmi ni mo ní mọ́tò mo kàn fi bò láṣìírí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo bó ṣe dúró kò dára tẹ́lẹ̀ kò fún ẹ òpù rẹ wà èmi ni mo tù ṣẹ sórí aṣọ tó wà tìbàtà ẹsẹ̀ yìí èmi ni mo ní báàgì owó ẹ̀ gan èmi ni mo ní àmọ́ kó má bàa rìn wòwò jẹ́ kó máa gbé lọ gba kọ́kọ́rọ́ mọ́tò mi lọ́wọ́ ẹ̀. ọ̀gá ọ̀gá ẹ kọ́kọ́ mọ́tò máa fìyà jẹ Mama, tó bẹ̀rẹ̀ sí tó bẹ̀rẹ̀ sí kó yà báyìí. ẹ kò kọ́kọ́ lébi lọ́jà. farabalẹ̀ jacob aṣoṣo wa òkè. ọ̀gá Mama. ma. tèmi tèmi àti àwọn bàtẹ̀ ń jà kí kí ni tẹ láti dà sí. ṣọ́ọ̀tọ̀ ṣe tán ìyàwó ẹ ṣé ìwọ wèrè. ọ̀gá ẹ fa farabalẹ̀. màá fi lílù bàtẹ̀ yín jẹ o. ẹ bí kọ́kọ́ mọ́tò fún. na mi na o na mi. aa ah, èmi ló tó gba kọ́kọ́ mọ́tò bá mi mú kankan máa bẹ ọyá bẹ ọjà bàbá yẹn bá yẹn. jacob mami i dey give you money. ọ̀gá màá màá fi màá oh, lílù bá kíngẹ̀ o. ẹni kan bá ta gbàgbọ́n gbàgbọ́n. baby sọ sọ sọ fún na. jacob ó rà pọ̀ ní gbowó oṣù ó ní gbowó oṣù. màá màá màá jẹ ilé jẹ màá ẹgbọ́ta màá jẹ ilé jẹ o. àbẹ ẹyẹ bẹ bàjẹ́. mo má jẹ́ kí n rí ẹ mọ́ o tó bá rí mi kò sí pé nípa ọ̀wọ̀ mi rí. I really want us to handle this matter as to assured people with understanding. I have been fighting this issue for a very long time. Ṣùgbọ́n èmi kọ̀rò ń pé kí n jẹ́ kó mọ inú mi àti ìdí tí a ṣe lè continue relationship yìí mọ́. nǹkan tó sọ fún mi gbẹ̀yìn nìyẹn o tó fi kọ́ èrè tó fi lọ. just like that. yeah just like that. <sighs> àwọn ọkùnrin ṣá bá ṣe máa ń bí èèfù gbà mí bó ṣe máa ń yé mi gan fúnra mi lẹ́nu. dẹ̀ máa wá wo gbogbo nǹkan tó fẹ́ ni mo ṣe fún un kò sí nǹkan tí mo fi jẹ́ ń yà. sori <laughs> nígbà mi gbogbo nǹkan kọ́ lówó o ṣorí kò ṣe gbọ́ ọkùnrin tí obìnrin bá ń fún lówó kọ́ ló túmọ̀ sí pé owó yẹn gangan lọkùnrin yẹn fẹ́ ìgbà míì wà a máa ń fẹ́ràn kí obìnrin fìfẹ́ hàn sí wa ṣé ìgbà tí wà tẹ́ fi ń kọ́ tiẹ̀ ṣoṣo ẹ̀ ń lọ. ọ̀ọ̀ mo show love sí in fact èmi gangan ni ìfẹ́ tóun fúnra rẹ̀ ń gbé nínú ẹ̀ mi ò fìfẹ́ jẹ́yà rárá mo rántí mo fìfẹ́ wọ̀n sí dáadáa. um anyway a jẹ́ pé òun appreciate ẹnìyẹn àǹkàdé dúpẹ́ pé òun náà tiẹ̀ fọ́nbù because tí ò bá fọ́nbù báwo ló ṣe fẹ́ rìnà pàdé mi and i'm so sure you are mine and you are mine forever uh, mo wá ń fàsìkò ì promise ẹ̀ ń sìn pé i'm gonna love you till the end of time. o oh, promise. yeah i cross my heart i am your last bus stop. Mm-hmm. thank you. so the rest are assured. Eh? Thank you. Hmm. kí lẹ̀ṣẹ̀ mi wọ ọlọ́run lákọ̀ọ́kọ́ mi ò gbọ́njú mọ́ bàbá tó bí mi lọ́mọ ìyá tí mo tún gbọ́njú mọ́ náà kò dúró kò jẹun ọmọ àwọn ọkùnrin tún já mi jùlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ìwọ ọlọ́run ó dẹ̀ ṣíjú àánú wò mí. Eh? jẹ́ kèmi náà bá wọn ládé orí. irun kìlẹ̀ yóò ẹni lórí kò ní fìlà máa lọ́rọ̀ yóò bí wọ́n ṣe ń gbé màá ná ń gbèjù sílẹ̀ òun wá ó ga. Bákan báwo, ṣé ọ̀gá ẹ̀ wà nílé because I've been calling her since yesterday kò gbé kọ́ mi. Sídìí ọ̀sùn ọkọ̀ jẹ́ pé òun àti ọkọ ẹ̀ wọ́n jà ní ìjẹta láti ìjẹta tó ń àtọkọ ẹ̀ ti jà báyìí mi ò fojú rí kọjá rẹ̀ síta rárá. Òun àtọkọ ẹ̀ jà. À ah, kò má sì jà kékeré ńgbà tó pariwo mọ́kọ ẹ̀ tó pariwo pé ìwọ kẹ̀ pa kọ́kọ́ mọ́tò rẹ̀ máa súnmọ́ ẹ̀ mú kọ́kọ́ mọ́tò fún mi mú kọ́kọ́ mọ́tò rẹ̀ bàṣà gidi <laughs> mú kọ́kọ́ wò báyìí máa nà kò fẹ́ lọ máa mo kò fún ní para. ó ti yé mi ó ti yé mi ṣe bó wà nílé. ó wà nílé. Ah, <laughs> mo fún ẹ ẹ̀kọ́ kò mọ̀ pé mo tún nǹkan ẹ̀mí tẹ́kọ̀ ìjà kan fún báyìí lájú báyìí ah ẹ̀kọ́ ah, padà mọ̀. ẹja bíra ń wá òwe ká máa wòye ìbọn ó sọ lọ́gbọ́n kọ́. kò lè ríra ẹ̀ bẹ́ẹ̀dá ṣe mọ̀ mí mà ní àmì bẹ́ẹ̀dá ṣe èèyàn. kí ló ṣe tó fẹ́ ṣe rẹ iléeṣẹ́ mi ó wá tirẹ̀ sínú ilé òun ronú àbí mi understand okay kí ni problem just tell me. wọ́n ní òbó ta rárá for the past two days. kí ló ṣe ẹ́. jọ̀ṣọ́rọ̀ mi ò tó kí n para mi. lórí kí ni o lórí kí ni. adé náà tún ti fi mí sílẹ̀ ó dà pé gate man Jacob ń sọ nǹkan kan tó jọ mọ́ sí ṣe pé bóyá wà tọkọ ẹ já o gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ kí nìkan tó ṣẹlẹ̀ gangan kí ló ló ṣòwò. mi ṣe bí mò ń bá adé sọ̀rọ̀ ni mò ń bá sọ̀rọ̀ nípa introduction adé sọ pé mò ń pressurize òun ó ní wàhálà mi ti pọ̀ jù jọ sọ fún mi báwo lèmi àti ọkùnrin tàjọ máa máa gbé ní under the same roof gẹ́gẹ́ bí ìyàwó àti ọkọ ká má tí ì ṣe introduction ká má ká má ṣe wedding kò kò kò proper now nǹkan tí mo bá dé sọ nìyẹn o bá dé ṣe wọ̀ mọ́ mi lọ́wọ́ nìyẹn ó ní mo ti ń wàhálà òun jù ó ní kí ló dé bí ṣe bóun náà ṣàláwọn ẹ̀gbọ́n tó má rí pé oh, èmi tí mo ti ń kọ́ òun lójú jù alright fine má bínú ọkọ mi anytime tó bá ti wọ̀n ẹ́ èmi náà máa ready by that time kò sí wàhálà bóyá sọ fún mi nìyẹn pé òun ti change mind òun ó lóun ò lè máa gbé nílé obìnrin bíbẹ ní píṣe ni mò ń fìdò òun ni èmi proud èmi ṣe lé. ṣé mo pé olórí burúkú ni bàbá adé ìṣá kò dé ní débi tó ti máa gba yìí tó máa ti tẹ́ tó máa ti fò dànù so ìsìn ló ṣẹ̀ṣẹ̀ realize pé òun àti ẹ̀ lè jọ máa gbé ah, ah, ọkùnrin ọkùnrin hmm. ah. ṣé kò kì í ṣe ń pè mí gangan ni mo ní problem torí ìkíní kẹ̀bẹ̀ ìkejì kẹbẹ ẹlẹ́ẹ̀kẹta sùlélẹ ó tún ti kẹbẹ. yébò sọlá má tún rẹ problem o má jẹ́ kí ọkùnrin kankan jẹ́ kó fíhùn pé o ní spiritual problem kan tó ń wọ́rí ẹ o wo jẹ́ kí n sọ̀tọ̀ fẹ́ let me just tell you the truth hmm? sórí gbogbo àwọn ọkùnrin tó wà ń dancing, wọn ò ní kan ṣe they are gold diggers kò sí kòkó tó fẹ́ ṣe bó ṣe wà yẹn ọ̀tọ̀ nìkan tó máa ń lé mú kiri so lóòótọ́ ná lóòótọ́ nǹkan tó dáa àti èyí tí ò ta ó ń fẹ́ àmójútó ṣùgbọ́n máyì kí yẹn wí ẹ̀ dáhùn àtúwọ̀ ọ̀rẹ́ mi dìde ń sìn lọ wọ aṣọ kó jẹ́ ká jáde ọkùnrin kan wá fún ẹ problem lọ wọ aṣọ kó jẹ́ àjáde ká bóyá ká lọ sí mọ̀ ká lọ wọ múfì. má má owó fẹ́ ṣe rẹ̀ léṣe sínú ilé táládé ọmọ lẹ́lẹ́ ọmọ gọ́tà tó ní kò tún ṣe. Ah, ó ń bọ̀ sí ṣùgbọ́n. ah no problem what's up brother má bínú jàre ẹ̀rọ sá ẹ̀gbọ́n mi ṣe àwọn ọba. <laughs> ẹ ṣe sá. kí ló ń ṣẹlẹ̀. Ah, kò sí wàhálà rárá. ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ òun ni. oh really. ẹ pẹ̀lẹ́ sá. ẹ ra ọ brother mi ò wá wọn ló ní kí n ra mọ́tò fún wọn fẹ́ ṣe uber. of course. ok, that's good. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Rotimi Ọlábọ̀dé lórúkọ ẹ̀. o oh, uncle Rotimi ṣe wọ́pọ̀. bẹ́ẹ̀ ni sá one thing ṣẹ́rí tẹ́ bá fẹ́ kí mi àti yín fi ṣẹ́rí gbogbo ṣàṣàṣà yẹn ẹ jẹ́ ká mú yẹn kúrò ńbẹ̀ ọmọ kékeré ni mí ẹ kọ pé mi lórúkọ mi call me my name icon lórúkọ mi. ẹ wo position tọ́lọ́wọ́n bá fi yín sí ní ẹjọ́. so kí ni reason tó ṣe jẹ́ nǹkan tẹ́ choose nìyẹn because tí mo ṣe ń wò yín mo believe pé nǹkan míì tún ṣì wà tó yẹ kẹ́ ẹ lè ṣe ṣe ẹ kàwé rárá ni. ah i'm a graduate. really. yes um, um, mo ò ríṣẹ́ ni mo dẹ̀ nígbàgbọ́ pé olè nìkan ló bọ ọmọ jẹ́ okay. Um, bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ti wa ọ̀kadà rí mo ti gun kẹ̀kẹ́ márúwá rí mo kàn fi pé kí n step up ní iṣu uber ṣe wọlé um, bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sá tẹ́ bá lè assist me I would appreciate it mi ò kí n ṣe ẹni tó máa fún yín ní problem mi dẹ̀ kí n ṣe ẹni tó máa mess up sá. Uh, anyway ìyẹn ò lè jẹ́ problem but problem tó tún máa wà ń bẹ̀ náà nílé èmi máa ṣe gbogbo nǹkan tẹ́ bá ní kí ṣe máa pe lọ́ọ̀yà mi àti àwọn ṣe agreement bẹ́ẹ̀ ṣe máa máa sanwó mi bó bá ṣe rọ̀ yín lọ́rùn ṣùgbọ́n mi ò fẹ́ fuck up <laughs> uncle tẹ́ bá fuck up èmi máa gba mọ́tò mi padà lọ́wọ́ nǹkan yẹn kan ṣó yẹn ni I don't joke with my money. Ah, ah. ẹ wo ẹ má dá lóhùn jàre ṣé ìwé ìwà yín sì is a very nice person ó kàn sọ ti tèmi dàbí pé business ni ṣe understand mm-hmm. ẹ má bínú ṣe ìbínú. ah no wọ́n ní right láti sọ bẹ́ẹ̀ ah all right all right èmi ò tiẹ̀ ń ṣe ẹni tẹ́ máa regret no no no no all right all right ẹ ṣe gan. all right kò sí problem ẹ má rọrùn so máa pè yín tí lọ́ọ̀yà mi bá ti wà lára ni ó lè jẹ́ ọ̀la ó dẹ̀ lè jẹ́ ọ̀túnla kò sí nǹkan tó ń dé mi dúró ọ̀la <laughs> yìí tẹ́ jẹ náà nìyẹn because èmi àti ẹ̀tọ́ mọ́ra tipẹ́tipẹ́. so kí ni kí n yọ fàyè rẹ. no nothing o. ah no no no òun náà jẹ no no nǹkan tó tiẹ̀ ti ṣe mo appreciate. kò gbọ́dọ̀ jẹun pẹ́ẹ́n <laughs> ah, èyí tẹ fún wa ìlú jẹ lọ. kí ló wá lè ṣe kí ló lè ṣẹlẹ̀ báyìí. ẹ̀gbọ́n ó tì mí gasket mọ́tò yìí tì mí. Ah, ah jasket ṣe máa bọ́ọ̀nù kí lóye tó ń sọ̀rọ̀ báyìí náà jasket ṣe máa bọ́ọ̀nù mọ́tò oṣù mélòó ah kí ni nǹkan tó ṣe mọ́tò oṣù mélòó. ó yè mí náà lẹ́nu ó láti jẹ́ pé kankan ṣẹlẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah dúró dúró dúró àbúlé jẹ́ ìjọ kan wà tí mo ń tura láti rọ mi sí radiator yìí ṣé yẹ èèyàn kan wá call attention mi sí nǹkan kan mo gbàgbé láti cover ẹ̀ tí máa move síwájú díẹ̀ báyìí mo wá rí pé temperature yẹn ti rise àbó lè jẹ́ àtìgbà yẹn nìkan ti. ah òun gangan ló fà. mo dáràn mo dáràn mo dáràn gbèsè lélẹ̀ yìí mi ò máa bọ́ èlò lélẹ̀ máa cost náà. kò lè ná into five thousand lọ́n torí pé mo jẹ́ mechanic. five thousand bá wo five thousand bá wo ah ooo ah wo mo ń tira láti balance owó mọ́tò yìí gangan ni àsìkò yóò ti ń ṣe àsìkò tí mo lè yọ wọ́n kọ́ bọ̀ nínú owó tí mò ń dá ah ó ní time ó ní gbèdéke ah kí ló máa bá mi ṣe sí. kò sọ́gbọ́n tá a lè dá sí àfikẹ́ ṣe. ah mo dáràn nítorí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ àbúrò fún mi gbà díẹ̀ sí máa san jọ please. ọ̀nkúrò tí mi ṣe mọ̀ pé irú èèyàn bíi tiyín báyìí lè máa ń jẹ́ kí oore sú àwọn èèyàn láti máa ṣe ìdí táwọn ẹlòmíín ṣe kí n fẹ́ ṣoore nìyẹn because ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí ìsìn ẹ̀bẹ̀ sọ lẹ́nu ni o nítorí àsọtì ọ̀rọ̀ ló ń jẹ́ kí ní àná kí ni ìtumọ̀ ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí ìsìn. problem ẹ̀yẹ kan ṣe tí mo ní òun làdéhùn mi ò láìkí kí èèyàn máa yẹ àdéhùn pẹ̀lú mi rárá àtọ́ èmi náà láìkẹ́ eh, nǹkan tó dé ni. the only thing tí mo lè rí pé mo lè ṣe fún yín nkúrò tì mí nítorí tọ́lọ́hún dẹni o ìjọ mẹ́ta ni mo lè fún yín sí ọlọ́run tí ẹ bá sanwó mi nkúrò tì mí mo máa gba mọ́tò mi lọ́wọ́ yín <laughs> ẹ̀yin náà ṣàmọ̀kẹ́ tọ́wọ́ bọ̀wé ọlọ́run ọ̀bá ń gbọ́ mo máa gba mọ́tò yẹn lọ́wọ́ yín máa make sure pé gbogbo bí tẹ̀ ń wa àwùbà yẹn dé ẹ máa padà máa fẹsẹ̀ rìn dé gbogbo area yẹn ni. I don't joke with my money. Má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run mi ò lè rí san lọ́jọ́ mẹ́ta bó tẹ fún mi bí one week jẹ́ ọ̀tọ̀rí ọlọ́run. Calm down now. Darling please please come on má dà sí má dà sí. Ṣùgbọ́n pé bọ́ọ̀ ìwà báyìí ń sin báyìí èèyàn wa náà nínú. Jẹ́ ká fún wọn bí i like ten days or two weeks. Two weeks báwo kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí baby two weeks ti pọ̀ jù náà. Ṣorí two weeks tó sọ yẹn ọlọ́run mi ò ní mess up. Ah two weeks ti pọ̀ jù come on. Má sún ó tẹ̀ ṣúọ̀ jù ni màá sún uh, please torí ọlọ́run bá mi bẹ̀ jọ please I beg you jọ. right, two weeks abi. two weeks max eh, two weeks. mo fẹ́ kí ẹ mọ̀ pé <laughs> ọjọ́ kìí pẹ́ kó má dé àfàìmọ́ká o. bẹ́ẹ̀ni. tí two weeks bá pé dábàá tó wá sọ another story níbi ẹnkúrò tì mí ẹni find ẹ̀ fọ́ ní àtọ́. mo ṣe máa sùn. alright two weeks no problem ọlá ẹni tẹ jẹ nìyó thank you very much darling ṣe my son. ẹ ní mo gbọ́ nǹkan kan gbàtà ẹ̀ sọ̀rọ̀ nsì. Ah, um, ma bínú má bínú ah, ìyá wa o ṣe mo dúpẹ́ o. you welcome. Yawa, wa o ṣe. ẹ ṣe gan thank you very much. ọmọ ìjọba ti dìde gan at least ẹ rí i pé máa jókòó yẹn ó ní ìwà bàtà ń ṣe ọmọ tẹ́lẹ̀. má bínú. ọkùnrin tí mi ẹ tẹkẹ ẹ o ṣe mọ ọkùnrin tí mi ọkùnrin tí mi ẹ tẹkẹ. mo appreciate ẹ gan. Eh, easy o. ọ̀rẹ́ ó work o. ó work. ó work one week ni mo bèrè two weeks ló fún mi o. ṣé kí n má parọ́ tán ẹ sórí two weeks tẹ́ni ẹ̀ fún ẹ eh. ó fi tiẹ̀ síwájú ni o. Eh. yes kó ba lè jàre ẹ pátápátá ni ṣó wá rí ìmọ̀ràn kan tèmi máa gbà ẹ ni pé kí two weeks yẹn tó pé kó tí mo bó ṣe máa wá three hundred thousand yẹ kó sọ fún o. ọlọ́run á jẹ́ kó rọrùn fún mi. ṣó mọ̀ pé tó bá san three hundred thousand yẹ ó máa gba mọ́tò yìí lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí agreement tó sign pẹ̀lú lọ́ọ̀yà Mm-hmm. ṣùmọ̀ and another thing ni pé ṣùmọ̀ pé mi ni mo mú ẹ wá síbi jẹ́ kí n sọ̀rọ̀ mi ìfẹ́ kó bójú mi jẹ́ ń bí báyìí o. ọlọ́run ní jẹ́ kí n bójú ẹ jẹ́ ọlọ́run á jẹ́ kó n rí kí n rí. àmì o àdúrà tèmi náà ń gbà fún ènìyàn. ṣe pẹ̀tẹ̀. pẹ̀lẹ́ àyìn wo bí ọmọ mi ewúrẹ́ lọ́jà kùn tiẹ̀ tó tàdí wọ́n àgùntàn táwọn ọ̀ràn wọn jákun ńlọdí fáfọ̀rún mi là níjọ́ tí ń re ilé ẹlẹ́ni torí ekulé ẹlẹ́ni wọ́n níwò ekulé ẹlẹ́ni ilé ẹlẹ́ni kọ́ ekulé ẹlẹ́ni nílé ẹlẹ́ni bẹ ní wọlẹ́wọ̀n ilé rí ò ní wà ní wọlẹ́wọ̀n ilé tèmi náà sì ní wà ní wọlẹ́wọ̀n o ilé mi ò ní wà ní wọlẹ́wọ̀n dákun ìyá tó bí ọlọ́mọ ńkọ́. wọ́n ti ṣaláìsì. Ah! Ah! ọmọ ṣe o ọ̀sánjá ọ̀rán dọ̀pá bàtà jákun ọ̀rọ̀ dìkalẹ̀ ìyá rẹ ò sì rántí sọ fún ọ pé ìwọ gangan ni wọ́n ń pè lájẹ́ kó tó kú. mo rántí wọ́n sọ fún mi nígbà tí mo wà ń kékeré. ìyá rẹ sọ fún ọ ajé ni wọ́n ń pè ọ ajé oníbòjì ògúngúnú sọ ajé tó ń bá nígbélé tí ń dúró ti ní ajé tí ń ké mọ́ ni kó tó bá nígbélé òfin mọ́ làkàlàkà fẹ́nu ẹ̀ sọ́lẹ̀ gbì ìwọ gangan ni wọ́n ń pè lájẹ́ ìwọ gangan ni wọ́n pè lájẹ́ àmọ́ ọwá ó ni ní kò ìbàjẹ́ níwọ̀n ìgbà tó ti dọ́dọ̀ tèmi ọ̀sẹ̀ ìtura gbogbo aláwo tó ń bẹ́lẹ̀ ìpátá lè mí jẹ́ wo bí sórí gbogbo òde pátá òun ni bàtà lè lọ o níjọ́ tí bàtà bá gbìyànjú pé wọ́n bá wọn lọ sóde orò èyí níjọ́ náà ni bàtà ọjà o yọ sẹ̀sìn yọ sẹ̀sìn ẹ̀yìn àmọ́ o ẹ̀yìn tí wọ́n ṣe sọ̀rọ̀ rẹ̀ wà wo bí igúnnugún ayé ni wọ́n kì í sí ọ̀kàkà ẹbọ tí ń kagún láyà òun lápèsè àwọn àárọ̀ igúnnugún ayé yóò gbé lọ sí kọ̀lẹ́ ọ̀run yóò sì dúró yọ́gbà wo rẹ̀ bọ́ bá ti lè dúró tó gbà wo rẹ̀ bọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti já sọpẹ́ ó sì ti já sáyọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ìjọ mẹ́ta ni wọ́n fi pèsè ẹbọ náà tèmi bá ti wá ń ṣèpèsè lágbàlá mi ní àyìn ọ gbọ́dọ̀ jáde o ìjọ mẹ́ta ni wọ́n ní wọ́n fi wà nínú ilé kódà o ò tiẹ̀ gbọ́dọ̀ gbìyànjú pé ó sílẹ̀kùn ọ bọ̀ síbòmí nítorí pé ọ gbà àlejò sọ wá rí kó tó dé pàlejò náà ó de ọmọ sì wúre o ọ wà mọ sọ pé àlejò tí ó tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ mi òní kọ́ wá bá mi tálejò ń bá ti dé jẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹ àwọn ọmọ yìí ti sùn ó ti sùn ó sùn. mi ò sùn sá. bálejò ń bá ti wá dé tó bá ti tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ rẹ ẹ̀kọ́ ti fojú mú mu hàn nú èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ tí n bá gun fún ọ má sọ fún mi pé òkun náà tí n bá sì sà fún ọ lóògùn má sọ fún mi pé ọ̀jẹ́ sórí lúbúlúbú lúbúlúbú lúbúlúbú tó ń bẹ lójú ọlọ́run bí ọ bá kùdé gangan bẹ̀ ni wọ́n pè lóògùn èmi mo sọ bẹ́ẹ̀ gbélé ọjọ́ mẹ́ta. àǹtí mi ẹ mọ̀ pé mi lè máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣèjú yìí bó sọ̀la nǹkan tálàgbà ní kẹ̀ ṣe ṣé ẹ ti ṣe. Ah! mo ti gbàgbé mo má jẹ́ mo lè pàrọ̀ fún mi ò tí ì ṣe. ẹ ti ṣe ẹ dẹ̀ mọ̀ pọ́rọ̀ alàgbà kò ṣeé kó dànù mo kọ́kọ́ fẹ́ pé yébọ̀sọ̀lá fúnra rẹ̀ jókòó kí n ṣàlàyé irú ọmọ tó jẹ́ fún. irú ọmọ wo ni mo jẹ́. ọmọ ajé nìyẹn alàgbà ń jẹ́ kó máa yé mi wípé ọwọ́ ẹ̀ máa tètè jí sówó ó máa tètè jí sọ́lá ìyẹn tó túmọ̀ wípé láti kékeré báyìí kò sí nǹkan tó bá dáwọ́lé báyìí owó máa máa jáde láti ibẹ̀ ni ibi tó bá wà owó máa máa wá bá ẹ̀ ń gbogbo nǹkan tó bá ti dáwọ́lé báyìí ó máa wà successful wọ́n tún wá sọ fún mi wípé kí ọlọ́run ọba kó má bàa fi ìkan gbà kan lọ́wọ́ wa a ní láti ṣe ètò àdúrà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sórí ìkíní tá a bá kọ́kọ́ ṣe a máa lọ ní ìgbélé ọjọ́ méje èyí tó túmọ̀ wípé àdúrà àti ààwẹ̀ for seven days la máa wà ní church ìkíní nìyẹn àdúrà ètò kejì ìyẹn tó bá ti fẹ́ lọ́kọ la máa ṣe ìdìmọ̀ pọ̀ lóhùn alọ́rẹ̀ ẹ̀mí mi dìgbà yẹn ju gbà yẹn gan lọ. àmín o. ọlọ́run bá. ẹ̀gbẹ́ tá a máa fi sùn lálẹ́ a gbọ́dọ̀ fi gbọgbẹ́ lọ́sàn-án ìwọ ọlọ́run ọba má má jẹ́ kú báyìí. ẹ má dẹrù bá mi ju ọmú mi kò sí nǹkan tó máa ṣe yín. ó kọ́ mi òwe mi náà àmọ́ bó ṣe ń ṣe mí ló ń jẹ́ kí n máa sọ. kò sí nǹkan tó máa ṣe yín mú mi <coughs> má ṣe mú mi wá. ó bá <coughs> sí ẹja jiná àmọ́ ìnira ló dé bá omi. mi sọ pé mi ò ní tọ́jú ẹ̀ ikú ni ò jẹ́ ikú ni ò jẹ́ kí n dúró ṣe ohun tí wọ́n ní kí n ṣe fún ẹ nígbà tó bá fẹ́ lọ́kọ̀ọ́. awo tó sọ wípé kó o ní ìgbélé ọjọ́ mẹ́ta awo ire mi ọmọ mi. mọ́mí. àdúrà rẹ ti gbà má bẹ̀rù má fòyà láìpẹ́ láì jìnnà adé orí yẹ àwàbà ẹ̀. gbàlejò lóòótọ́ ti gbàlejò ti gbàlejò. ẹ ẹ ló bàbá ẹ wò mo ti gbàlejò lóòótọ́ mo ti gbàlejò bẹ́ẹ̀ ni okay. ọ ah, ọ̀làdùn ni wàhálà ẹ ti pọ̀ jù and gist gist látàárọ̀ ó sọ fún mi pé ọ̀rọ̀ kan wà tó fẹ́ bá mi sọ. wàhálà ẹ̀ pọ̀ ṣàyẹ̀bọ̀sọ̀la tí èsì jókòó náà kò gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ah, ah, jókòó àwálẹ̀ ah, pọ̀. òun mi ò wálé ẹ̀ kí n tètè lọ rí. ẹ ṣé tèmi náà bá wá sílẹ̀ bó ṣe máa ń ṣe náà kọ́ nìyẹn. kí ló ní láti sọ. ọ̀rẹ́ mi yorùbá ní àgùntàn tó bá ń jẹun lẹ́yìn ọba ní kòkó ń pàjẹ́. o ẹ la lọ́rọ̀ tí a kò bá là kì í yé ni jọ́ ń torí ọlọ́njọ́ kó yé mi. wọ́n á nǹkan tí mò ń láti sọ fún ẹ ni pé Maybe you should try to play down a little. How? I mean your way of life. Um, bó ṣe Sorry, you got too much láti sọ fún ẹni pé bóyá kò try láti láti má live to bó ṣe tó sóyè sórí tèmi yé mi ọ̀rẹ́ mi. Àwọn ọkùnrin tó wà ń tà ń sìn tó má ti rí pé owó wà lọ́wọ́ to tó wà òkè fine most of them owó ẹ̀ ló máa so i'm just trying to say maybe you should play down a little maybe you can find a man who will love you for who you are and not what you are. ìwọ yìí rèé òun ló mọ́tò ńláńlá wàá ṣe lè wá mọ́ ìmúra ẹ̀gbọ́n ta ló máa bí ẹ tí ò ní mọ̀ pé owó lòun rí. <sighs> Um, ọ̀làdùnní gbogbo nǹkan tó sọ pátápátá ló yé mi thank you so much um, you know what I'll work on it. Please do. Eh? Wow. Oh my God. madam díẹ̀ ló kọ ẹ̀ má bà mí o ṣẹ́rí mi ò kí n fi time ṣe rò seriously. Oh, mo understand ẹ má bínú sí mi ẹ wo ó yẹ kí n ti dé látàárọ̀ bọ̀ traffic ẹ mọ bí traffic ló wà ìṣeré I am deeply sorry sir. That's true. well um, lórí ọjà yín yẹn uh, issue ta ni price náà ni issue uh, but you know ta gbé file yín wo and compare to others a rí pé yours is preferable and good so lórí payment yẹn by Monday, I get first payment. Oh, thank you so much. Um, when I get the alert, I will make my first delivery. All right, all right. Thank you. Thank you very much. Right. Oh, I bet mine can drop me off. Oh, no. Um, Uber Wanta. Uber. Yes. good. All right, thank you so much. right. Yeah, bye. Um, Àìkíyèsára àgbà ló mú àgbà sọ́gbódilé. Akara. So. Yeah, sorry, we can go. Ibo ni mo ń gbé yín lọ sìn? Um, Diamond Estate. Oh, okay. So can I start the trip now? Why not? Start it. Yeah. lè ríra ẹ̀ bẹ́ẹ̀dá ṣe mọ̀ mí mà ní àmì bẹ́ẹ̀dá ṣe. hello Jacob. ọ̀ọ̀ ṣó wàá òkè kí ni gbogbo rubbish tó ń bá mi sọ ṣó o tún mọ pín mi mọ́ ni. ẹ̀hẹ́ two six one four kò lọ́kẹ̀ẹ́. Joyce ẹ̀ mo ni mo fún ẹ gangan. Really? Hold on, hold on, jẹ́ wo. Oh, ah, oh my God. Oh, oh kí ni mo fẹ́ ṣe báyìí Okay, you know what? Wọ́n máa lọ́lé má wọ̀rì, má wọ̀rì, má wọ̀rì tí bá dé, máa lọ́lé. All right, dear. Oh. Ah, ọ̀rẹ́ mi. ẹ sórí bá ṣe fẹ́. wò mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́ lọ má kọ̀dá ẹ̀ mo ṣe sí wa. àmì o àmì ọ̀rẹ́ mi this calls for celebration. ebi tẹ ń pa mí kí ló nílé. a máa jẹ́ lọ dáná kitchen. tó o dáná látàkọ́. ẹ mo dà. ìṣòro fẹ́ lọ dáná. ọlọ́bí ń bẹ nídìí jábìrán wa òwe ká nine hundred. Ah, ẹ má wọrí. ah thank you. It's in ló Wale. It's lẹ́yìn. atm ẹ ṣe gan thank ọ ẹni yóò sọnù kò lè ríra ẹ bẹ́ẹ̀dá ṣe máa mi gbà àmì bẹ́ẹ̀dá ṣe èèyàn níyàyàn sẹ́ni lè fi padà rúbá ọ. olúwa mo máa rọ́ọ̀kú ẹ̀kẹ́ Uh-uh. boyfriend ẹ̀kọ́ náà ṣùbọ̀mí ṣùbọ̀mí tó máa ń disturb ẹ̀ tó tó ń lé ẹ kiri lọ́jọ́ kìíní àná. ó wà òkè rárá wo kàkà kí fẹ́ bọ̀bọ̀ àrìndì yẹn màá kúkú ya lọ ra sex doll. ee kí lè fi ṣe. ó bẹ̀ mí ni èmi afọ́dẹ̀ yẹn rádaràda. tó bá rí bọ̀bọ̀ ń sin bọ̀bọ̀ má ti wà òkè gidi gan. ó <laughs> oh, hmm. ló mọ ìjọba òun máa ṣe rádaràda kiri. Oh ọ dáradá ìwọ rí tó bá rí o máa láìkẹ́ ń sìn. ká máa rìn kiri bí ìgbò ni kò ní kankan. kiri forty thousand naira debit alert kí ni mo rà. Oh, o mọ bí network ṣe máa ń ṣe bóyá o ti ra nǹkan láàrin wíìkì tá a mú lọ yìí tọ́yẹ̀ ṣe send ẹ̀. maybe because mo ti ra nǹkan gan ní wíìkì tó kọjá yìí kọ́sí mo ra mi ìdí mi gan tiẹ̀ mú. ẹ̀hẹ́ wá mrs babi dọlù àbí kí ló pe orúkọ nǹkan tó fẹ́ rà kí ló yẹ fi sex doll ṣe. ṣé o gbọ́ nǹkan tí mo sọ ni ah. mo ní kàkà kí mi ni mo fẹ́ rà mo ní kàkà kí n fẹ́ bọ̀bọ̀ yẹn eh. máa kúkú yára sex doll. kúrò mẹ́jọ tó bá rí bọ̀bọ̀ ó ti fine gan so ṣá prapra gidi gan níwọ̀n gan bá rí. o ò ṣe gbé súnmọ́. kí lèmi fẹ́ fi wá ṣe. Ah, kí lèmi wá fẹ́ fi ṣe. ṣùgbọ́n mi èmi. no problem. yeah thank you. <laughs> All right, bye. What's in the message? Eh? Ah ah! Kálílé! Ta ló tún lọ tá? Etí ẹ̀mí. me, ẹ̀mí dà. me, ẹ̀mí dà. Yé mo gbé o! mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé. kí ló ṣẹlẹ̀ kí ló dé. atm mi mo ti sọ atm mi nù. atm mi. wọ́n tún ti gbowó nínú àkáǹtì mi mi ò mẹ́ni tó ń lo atm mi. tó ah, ti wọ báàgì. kò sí bẹ́ẹ̀. Ah, kò lè kàn ronú ronú sí dáadáa ibo ló fi òpó gbàgbé ẹ̀ sí. Ah, uber uber uber tó gbé mi last year because mo rántí pé mo yọ mo yọ mo yọ atm nǹkan tó máa ṣe ni wàá try láti rántí around time tí o order fún uber yẹn mm. so get. a ah, ṣe mo ṣe máa rántí nọ́mbà ẹ̀ ṣá. so yẹ kò tírèzè e. bóyá farabalẹ̀ kò létò yẹn farabalẹ̀. ok ó dà ń pọ̀ òun nílé. try it get it try try. òun Hey. Eh. Um, hello. Hello. Good evening, sir. Ẹ kálẹ́. just jọ̀ọ́ Uber driver nìyẹn? Uh, yes. Uber ni but mo ti close for today. Ẹ just ṣé ba mi rí ATM mi? Mo wà lára àwọn èrò tẹ́gbẹ́ èmi ní Lady Pupa báyìí. Ẹ̀mi mi ò mi ò mi ò mi ò rí ATM kankan. I mean mo ti mo mo ti gbéyàn púpọ̀ o. ok ẹ má bínú ó dàbọ̀ ṣe ìṣọ́ ti bẹ́ẹ̀ rí wọ́n láwọn ò retí mi ẹ kí ni mo fẹ́ ṣe báyìí. Ah! mo gbọ́dọ̀ block number yìí straight. ẹ kò lè má stress ara ẹ lórí ẹ pé báǹkì ẹ̀kan bẹ́ẹ̀ block ẹ or better still tó bá ń pé nọ́mbà tó fi register account ẹ lélẹ̀ nǹkan tẹ kóòdù sórí ẹ kó fi block ẹ once. no mo mú fóònù ẹ kó block ẹ ìyẹn ò lè ó yóò yá I don't think I need to block the ATM. No, that's not the next thing for me to do. Ọmọ kan, mo fẹ́ mọ ẹni to wà behind ATM mi. Mo fẹ́ mọ ẹni tó ń ATM mi show Ṣé o to nǹkan tó Yeah, mo mọ nǹkan tí mò ń Professionally, nǹkan tí màá advice mi pé kẹ́ block card yìnyín. Eléyìí tẹ́ ní pé fẹ́ mọ ẹni tó wà ń Fine, kò sí wàhálà. Bí mo ṣe fẹ́ nìyẹn. Okay. Ṣùgbọ́n Eh, nǹkan tí màá sọ fún yín àwọn owó tó wà lórí àkáǹtì eh, yẹn ẹ sún díẹ̀ kúrò ńbẹ̀ so kò ní pain yín lára and wait till ẹ̀yin receive alert immediately kẹ́ máa send ẹ̀ sí wa ká máa ṣiṣẹ́ lé lórí. ẹ̀yin ò tiẹ̀ ń ṣe problem ṣe tá láti bá ti wọlé báyìí mama fúnra ara mi ni mama send ẹ̀ sí good good good. ọ̀rọ̀ ẹ ṣègùn god bless you. o ṣùn pé o fẹ́ block káàdì yìí. mi ò fẹ́ block ẹ̀. Eh in fact me only ní block because i really need to know the person behind it yes. okay fine. ṣe thank you very much. Yeah. It's a drone. dúró náà ṣé n tó létí ẹ̀mí ò kì í gbà láti ni kò dẹ̀ rú pé bí a kò àbáwọn tó gọ̀ọ́ ṣìpọ̀n lù yìí báyìí anyway àròtẹ Rósìmí orí ọlọ́run ni wàtánà wàá jẹ́ lọ́rẹ́. so detective face wo gangan láwa báyìí because ẹni tó di atm yìí mú ó ná owó yẹn yàfùnyàfùn ni. so far so good àti mọ̀bí tó máa ń jẹ́ sí and there is one particular vip bar tó máa ń wà a kò tí ní àǹfààní láti rí ni. why báwo lẹ ṣe mọ̀bí tó máa ń jẹ́ sí ẹ̀ẹ́dẹ̀ tí ì rí. alátẹ̀rìn receipt máa ń send sí wa ó máa ma very late ká tó ní ká move ká tó débi tó ti gbowó ó máa ti kúrò ńbẹ̀ that's why. Oh. ah mi mo dẹ̀ ní suggestion kan mi wàá mọ̀ bóyá máa gbà wọlé èmi suggest pé bóyá kó lọ sí báǹkì kó sọ fún wọn pé nọ́mbà tó fi receive alert yẹn ibo fẹ́ change ẹ̀ a máa wá ra new sim tá a máa fi sínú fóònù kan òun yẹn la máa mú fáwọn so that àwọn ọmọ máa receive alert ẹ directly máa easy fún ọ láti lè track ẹ down àbí kí lẹ́ni mo sọ. you are very right. that's good idea. Uh-huh. I think that would be better. síbẹ̀síbẹ̀ náà àlejò lówó tó bá wọlé tó ní báyìí kéèyàn tètè rí nǹkan fi ṣe kó fi dé mọ́lẹ̀ ni yes sórí nǹkan tó bá fi owó dè mọ́lẹ̀ lẹ́ni òun máa ló máa dé bá lọ́la. pàdí mi mo gbọ́ tiẹ̀ bọ́ mo fẹ́ kó yé wọ náà wípé owó téèyàn fi ń kọ́lé kò ń ṣe owó téèyàn ń dá pamọ́ bí àjọ kò possible ah, ọlọ́run ọba ló ń kọ́lé fẹ́ dà tó bá tásìkò àti ṣu ìdí àlà gbà bẹ́ẹ̀ sórí owó ilé ìtorí tí mò ń ná yìí owó kéékèèké ni. kékeré nìyẹn. change ni change ni gbà bẹ́ẹ̀. anyway mo understand ẹ ìwọ kọ́ ni kò try àti understand tèmi ṣòro owó tó ń pè ní kékeré yìí tó bá fi de nǹkan mọ́lẹ̀ wàá má bàa lọ́jọ́ iwájú. mo ti gbọ́ special adviser <laughs> ó ti yé mi mo tí ẹ kò jẹ́ ká mú bọ̀ bọ́ yìí. mo lọ bá lọ àbọ̀ àbọ̀ tó bá wà dé ṣóun malẹ̀ sàn bọ́lọ̀ ń ṣe kọ́ lórí. Um, Rotimi Olabode orúkọ guy náà. Okay. Uh, and he's an ex-student of Unilag. Okay ó dẹ̀ ń gbé ní ninety three for side street láfíàjì okay. is very single Own dẹ̀ ní mastercard ń wà lọ́wọ́ ẹ̀ so àwọn mi kẹ́ fún mi permission to arrest ẹ̀. Mm, no no no just let him be yeah if i wanted him arrested i would have done that for a very long time yeah nǹkan tí mo fẹ́ mọ̀ ni mo ti mọ̀ yẹn. okay if you say so. okay. Nice working with you. Oh no, thank you so much. Mo máa forward balancing. Okay, okay. Have a nice day. All right. Bye. Yeah, thanks. Yeah, bye. Rotimi Alábọ̀dé. Ah, ẹ dẹ̀ dá mi lóhùn náà, tẹ́ bá mọ̀ mo ẹ wà mọ́ ẹ jẹ́ kí n mọ̀, so má lè ọ̀dà fanọ̀dà wùbà. Mi ò láìkẹ́ sí ń pẹ́ jù Hello there. Yeah, hi. How are you? Mo wà okay. Ṣé kò sí? Mo ń dúró de Uber tó fẹ́ gbé mi ni. Ẹ ah. eh, tó bá mind èmi lè drop ẹ àti pé side ibo ló ń lọ. Mo ń lọ sí around gbogbo yẹn. Mo lè drop ẹ tó bá mind. Okay. Yeah. Um, baby ẹ feel very very free láti gba any other thing tó bá wù yín ah. <laughs> because bí mo ṣe wà yìí honestly speaking mi ní parọ́ fún ẹ kò sí nǹkan tó mi ò lè ṣe fún student. <laughs> yeah so feel free. tó bá yẹ pé toní pé ká nǹkan tó bá ń wà ní àì tí ì ṣe fàájì kankan gbà yẹn ẹ ṣe jẹ́ kó kó ọtí kankan wọlé. ṣé ṣé kó rẹ́dì ẹ ó lọ làwọn ẹ ṣe kó gbé pósí wọlé ni. ẹ èwo ni pósí. òun lọ pósí. Ah, ẹ ṣe wà ní òun lọ́ọ́ yìí ó sí nìyẹn ká máa mú lọ lókù. ẹ má bínú àwa mẹ́ta ò lè máa dúró tí ì tán tábà mú tán a máa mú lọlé. wow ṣáàtì mo yóò tó fẹ́ máa ṣe tó fẹ́ jà ah, ah. o kò tí mo yẹ nǹkan tó fẹ́ tó fẹ́ rà náà. come on mi ò ń é, iṣu máa sanwó ẹ máa sanwó ẹ. Please feel very free, okay? No matter. Hey, hey excuse me, Eddie, can you still call? Hello, Dapo. Yeah. Mo wà níbí. Kí ló ṣẹlẹ̀? Pẹ̀lẹ́, ṣó ti gbàgbé pé owó mi ló ń ná ni? Owó mi ló ń ná wọn, ṣó fẹ́ dá mi ní gbèsè ni wọ́n mọ̀ yìí. Eh, mi láìpẹ́ máa ṣe, mi láìpẹ́ máa ṣe, ah, ikú ẹ̀ náà ni mo kú. Ṣé òun mọ̀ kí tí mi bá ṣe bí mo ṣe ń ṣe, ó máa suspect wa ni àti pé kílà kílà ti mú kílà ti mú ẹ ọtí yìí sì kò kódà nǹkan táwa fúnra wa lè sanwó ẹ lọ́nà. nǹkan tá a lè sanwó ẹ ṣé bí pósí ni tó ní kó máa gbé pósí wọlé ṣé bí pósí kà á kà á tó tẹ̀ ní bíbá yìí. eléyìí kọ́ ni mò ń sọ eléyìí ni mò ń sọ ṣé èmi náà fẹ́ ṣí ni. ọ̀rẹ́ màá fẹ́ tó bá kò sí ló ṣe máa jẹ́ yìí. ìbọn tí wàá kí ló ṣẹlẹ̀ ẹ ó jẹ́ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe ó kàn ń pè mí pè mí kí n má bọ̀ kí n má bọ̀ kí ló kí ló ṣẹlẹ̀. Rótìmí tún ti pa mí Rótìmí tún ti lọ gbowó nínú àkáǹtì mi wo nǹkan bíi forty something minutes ago ni mo rí alert. alert again. ah tó bá tiẹ̀ já alert again ní ìbàdàn eléyìí loud. ẹ ẹ èló gangan ni. one fifty five thousand naira ni Rótìmí tún gbanú àkáǹtì mi. ẹ́ ó lọ lo pos mi mọ́bi tó ti lo pos ó tún ti gba one fifty five thousand. one fifty five thousand naira mo ti náwó fifty five thousand bẹ́ẹ̀ ló máa pa mí. owó yóò láàánú rárá o one fifty five thousand naira ṣé mo pé wọ́n lè fa ọgbọ́n kínní torí mo wọ́n ọ̀nà mo sọ fún ẹ olówó ní dandandandan fẹ́ mẹ́ni tó jí káàdẹ ó de ti mẹ́ni tó jí káàdẹ nìyẹn de blọ́ọ̀kì card ó refuse láti blọ́ọ̀kì kí ló ń ṣe ẹ̀ náà bọ́bọ́ yẹ ọlọ́mọ kí bọ́bọ́ ìkó bẹ́ẹ̀ o. wait come in come in. Hey. no pretty. Ah, ah. Hi, ṣe wá pa. Hi, darling. How are you? Eh, baby. <laughs> How are you? Ṣé wàá tó? August visitor Lanile. So. O tiẹ̀ sọ fún mi pò ń bọ̀ Yeah, mo ní kí ah. And I also got a gift for you. Yeah. Yeah. This is for you, darling. Ah! <laughs> Ah! Wow, this is so nice. Oh, like any? No, kò tẹ̀ No wà òkè mo kàn rò pé owó tó fi ra ti pọ̀ jù náà ni. Ah, ah, hey nice gan bọ̀dá Rotimi ọ ah, thank you so much. ìyá aago ni o designer. Eh? nǹkan tó ń ṣe mí ni pé kò mọ ọyà ara ẹ ò mọ ọyà ara ẹ ò mọ kò sí nǹkan náà láyé yìí tí mi ò lè ṣe fún ẹ trust me Ọlọ́run mo lè ṣe má jẹ́ kí n sọ̀rọ̀ i love you so much. <laughs> ó like ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ rí bó ṣe wà yín tó bá ti rí nǹkan tó dùn mọ́nú báyìí ó mọ̀ máa wò bọ̀ bí orí ẹran ni ó lọ ah, ah. <laughs> ẹ̀yà ọ̀rẹ́ mi wò ó yá wọ́wọ́ wọ́wọ́ ẹ ẹ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ọkùnrin tì mí ṣé ni bó ṣe wà yẹn sìn yàtọ̀ sí aago tó wọ́n tó wọ́n gidigidi tẹ̀sẹ̀sẹ̀ bá yìí sìn àti tọwẹ́ ó tún lẹ́yọ̀ kan nulẹ̀ so bẹ́ẹ̀ ṣe rí ilé wa fún èmi lè gba tọwẹ́ ó kí n mú tinú inú ẹ̀ dùn gan ni o. òun kó gbogbo èyí tó bá fẹ́ kó nu ilé màá replace gbogbo wristwatch. Wow. Thank you, baby. That's why I love you. Ọ̀rẹ́ mi wọ́n wò wọ́n wò wọ́n sọ́wọ́ wọ́n sọ́wọ́. Àmọ́ ilé jẹ́ kí n tẹ̀ ṣì lélẹ̀ fọ́tí. Ẹn sista Ọládùn, ìjọba àná ṣiṣẹ́ sí Yébọ̀sọ́lá. Ọkọ àfẹ́sọ́nà ni wọ́n. Okay, nice meeting you, sir. My pleasure, sir. But kí ló dé nǹkan tó ń ṣe wọ́n yẹn ti wọ̀ wọ́n lára gidi gan ó dẹ̀ ti pẹ́jù kẹ́ tó gbé wọn wá kidney failure ni wọ́n ní. kidney. yes sir. ha. and the only thing we can do now is to do a kidney transplant for her. Ah. but kò kò lè ná yín ní much náà ẹ kàn ní láti san the sum of one point two million naira fún operation yẹn and she will be very very okay ṣùgbọ́n o ẹ ní láti deposit the sum of five hundred thousand within now tomorrow or next tomorrow so that a lè bẹ̀rẹ̀ snapping. Ah, um, eh, eh, excuse me, Joe. Ah. Eh, kí ni máa wá ṣe báyìí? Torí bí ṣe ń wo èmi kò sí owó kankan lọ́wọ́ mi. Ìwọ̀nba owó tí mo dẹ̀ nílò ni mo fi deposit for life support. Johnny, má wọrí. Um, tó bá kù díẹ̀ kí gbajúmọ̀ fi ṣẹ́wọ̀lù àfọjọ́ kánjú ẹ̀ lẹ́yìn òdì gbogbo ọ̀nà tí bá mọ̀ pátápátá màá make sure pé mo fi get owó ìwọ ọkọ̀ wọnú ilé kò lọ́dún tì will be fine ok. ẹ ṣe ẹ ṣe òun náà fún yín rí. ẹ ṣe. ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹni fẹ́ pupa dẹ̀ ni màá sìn dùgbẹ́ dùgbẹ́ dùgbẹ́ dùgbẹ́ lọ́rọ̀ iyo. Ah, icon ò ní mọ̀ padà sí gbogbo ah, bó ṣe ń lù la máa dún gbogbo ibi tó ti gba ìdè pátápátá ò ní tẹ́ńbẹ̀ bó ṣe ń dùn fún ẹ tó ń dán fún ẹ kò ní fi bàbá kan burú. jọ torí Ọlọ́run sọmọ yìí pé ọ̀rọ̀ mọ́tò tó wà láàrin mi àti mo ti sún àti sọ́ọ̀tì yẹn. Oh, ṣé mo dẹ̀ tún pè yín lẹ́yìn ìgbà yẹn pé mo ní ìdòwò. o ò pè mí. ok ṣé kí n ra mọ́tò mi fún yín again. ìyẹn kan mo bá wa. kí wàá ní nǹkan tẹ bá wa because àdúrà tẹ fi bẹ̀rẹ̀ yẹn ti gùn jù. ó mo necessary kí n ṣàdúrà fún ẹ ni. àdúrà yẹn ó ti gùn jù mo dẹ̀ sọ fún yín pé mo níbi tí mò ń lọ. ṣòro èyí tí mo bá wá ń sìn it's between life and death. wáyé tuntun ajọ́dọ̀ mi lẹ tún máa wá fún yẹn. ìwọ lọ́lọ́run ni kò máa ṣàánú mi kò dẹ̀ ní sú ẹ ṣàánú mi àìkàn jọ̀ọ́ jọ́ torí ọlọ́run ṣòro ìyàwó tí mo fẹ́ fẹ́ sílé ìyàwó mi gangan gangan òun ló ń ṣàìsàn But they need almost one million naira láti fi tọ́jú ẹ̀ but mi wà ní kókó yẹn fún mi ṣé ti understand nsìn ṣorí mọ́tò yẹn gangan mo ready láti gbé lẹ̀ sọ́dọ̀ ẹ̀ ṣorí ti bá gbé mọ́tò yẹn lẹ̀ sọ́dọ̀ ẹ̀ láàrin six months màá ti sanwó yẹn tán fún ẹ yẹ mo lè wá gbé mọ́tò yẹn padà ṣùgbọ́n tí ì bá sanwó yẹn tán má gbé mọ́tò yẹn lẹ̀ fún mi kó bàa lè mọ̀ pé mo ṣú nǹkan tí mo ń sọ ni. o ẹ tí wàá máa padà san yẹn díẹ̀ díẹ̀ náà lọ àbí. Ah, but díẹ̀ díẹ̀ tọ̀tọ̀ ilé kò ní ní èrè inú rárá. àgbo ni má jẹ́ kó èrè wa ń bẹ ọ̀rọ̀ àìsàn lélẹ́yìí ọlọ́run ní fàìsàn ṣe é. ọ̀nkúrò tèmi mi mọ̀ bóyá ẹ máa ń gbọ́ orin barista dáadáa kan tó kù àmọ́ máa ń gbọ́ mo gbọ́ fújì garbage dáadáa àti reality. ṣé rántí orin barista kan tó sọ pé òní ò gbé bùkátà wá ọ̀rẹ́ mò ń gbọ́ bùkátà ẹ ọ̀la tó bá di níjọ́ ọjọ́ kan o fámìlì mi ò jẹ́ lówó ọ̀nkúrò tì mí ẹbí mi ò jẹ́ yín lówó rárá mi ì mọ̀ yín rí o. ọ̀nkúrò tì mí ẹ ti ń ẹ ti ń múrọ̀ ìbò à ń ṣe fámìlì o mo appreciate. ẹ ṣàṣẹ rẹ rí ọ̀rọ̀ lu iṣẹ́ tí nǹkan kan bá ń ṣe anybody tó bá ń gbé káàkiri kó má gbé lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì o kálukú ní nǹkan tó ń rán nu brain ẹ o. kí ló jẹ́ pé tí any problem bá ti dé bá yín ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́ máa wọ̀ wá straight kí ló ṣẹlẹ̀. ẹ ṣàṣẹ rí ọ̀rọ̀ lu yẹn nìkan rẹ nìkan bínú sí o nǹkan tó ń ju èmi gan lábẹ́ aṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí n bá ṣì kálukú ló ní tiẹ̀ lára náà ẹjọ́ tó dé ọlọ́run tẹ́ bá ní end problem ẹ má wà sọ́dọ̀ mi mọ́ please please ẹjọ́ especially irú àsìkò tẹ́ wá ìyá àsìkò tí ò dáa ni. Ah, má bínú torí ọlọ́run ó ti yé mi ọ̀rọ̀ lùi ni ọlọ́run ayọ̀ gbogbo wa ń bẹ̀. please leave please. má bínú torí ọlọ́run. ọ̀nkúrò tì mí ọ̀nkúrò tì mí ọ̀nkúrò tì mí máa bà ojú yín jẹ́ máa ń rún ojú yín ẹ máa lọ. o dẹ kí n ṣe báyìí o Ọlọ́run o kì í ṣe báyìí. Ah, jí ah, Ah, wo mọ́tò yìí dáadáa kò sí nǹkan tó ṣe first body ni alọ́ọ̀ gbogbo ẹ̀ ló pé síbẹ̀ náà ah, wo ìyàwó tí mo fẹ́ fẹ́ gangan ẹni tí mo fẹ́ fẹ́ gangan òun ló sick náà mi ì dẹ̀fẹ́ kó kú nítorí ẹ̀ mo ṣe fẹ́ ta mọ́tò yìí mo fọlọ́run bá bẹ́ẹ̀ bá mi gbọ́n wọn sí ó dà ṣe ní one point seven ṣé one point seven ó ní regret kó ra mọ́tò yìí o torí ẹ̀ mo ṣe fẹ́ ta fihàn mi mọ̀ ṣó yẹ ìyàwó mi ló ní problem ṣàánú mi náà jíjọ torí ọlọ́run jọ. èèyàn mi one point two million ni mo ní lọ́wọ́ in fact one million gẹ́rẹ́gẹ́rẹ́ ló wà lọ́wọ́ mi two hundred thousand orí ẹ̀ gangan ó di after one month kí n tó lè rí fún ẹ. ọ̀jì oh, náà láti one point four ọdún tún dé one point two kí lè tó tó ń ṣe báyìí náà. wẹ́ iye tí mo ní nìyẹn tó bá dẹ̀ fẹ́ ta ọlọ́run á jẹ́ rí tàǹbò mi o. ó dà one million yẹn kọ́. Ah, tó bá ti yẹ ẹ̀ ká lọ bank náà kí n fún ẹ cash. gba kọ́kọ́rọ́ di. Ah, rárá o rárá o rárá o tá dé bank tèmi fún ẹ ń cash ìwọ dẹ̀ máa ṣèwé fún èmi màá dẹ̀ ṣe kí ni wàá dẹ̀ fún mi kì àdẹ̀jọ́ máa ṣe. ìjà lọ ìjà lọ má ṣe ìyìnbá ìjẹjà wọlé wọlé ìjà tètè lọ. tí ẹranko bá gbé nǹkan tó jù lọ ó di dandan kó ní lára láti ràn yín mo máa ń gbọ́ ṣùgbọ́n kò ń ṣe bí titi ọkùnrin tì mí ọkùnrin tì mí nífẹ̀ẹ́ lóòótọ́ ni he truly loves you ìwọ náà wò èmi àti ẹjọ́ mọ̀ pé àpètẹ́ni pò sick. Rẹ̀mílẹ́kún pẹ̀lú gbogbo nǹkan tí mo ti sọ fún ẹ èmi àti ọ̀rẹ́ mi wá rò pé àsìkò ti tó láti block atm mi now mo ti block atm mi mo wá fẹ́ wò bóyá nítòótọ́ ni Rótìmí nífẹ̀ẹ́ mi. to be candid mo understand nǹkan tó ti sọ fún mi látàárọ̀ but mi ò tí mọ ibi tó ti fẹ́ kí n kọ́ mi. thank you ibi tí mo ti fẹ́ kó kọ́ mi ni wípé now a máa plan bẹ́ẹ̀ ni pé ara ọ̀tá mi ò yá wọ́n máa gbé mi wá sí hospital ẹ̀ ìwọ ló máa bá mi wá àìsàn kan tó jẹ́ pé ó terrible tó wẹ̀ máa worth bóyá be like one million to one point five million mo fẹ́ mọ̀ bóyá ó truly love me and ó lè go extra mile torí tèmi or not. ah ọ̀rọ̀ tó sọ ilé o but mo mọ̀ pé kínní ó lòdì sí iṣẹ́ tí mò ń ṣe. yes mo mọ̀ pé ó lòdì síṣẹ́ mo dẹ̀ mọ̀ pé o lè ṣe fún mi. ok deal. táwọn pé wọ́n máa jábọ́ sí wa lọ́wọ́ ṣùgbọ́n pẹ̀lú ìnà ó ta mọ́tò kan ṣoṣo tí wọ́n ní. kí ni any reason ta fi pretend pé o sick ṣebí it's just for us to know if he truly loves you but wọ́n ṣù ẹ̀ pé àwọn nífẹ̀ẹ́ lóòótọ́ ni meanwhile àmọ́mọ́ block atm ẹni ká wo bóyá tí ò bá sí card lọ́wọ́ ẹ̀ wọ́n lè go extra mile to to to, to cater for you but he did kò sí káàdì lọ́wọ́ wọn náà wọ́n gbé mọ́tò wọn tà mọ́tò dẹ̀ làwa rí what about other things tí àmọ́ pa tí wọ́n ti gbé tà just for your own health ọ̀rẹ́ mi mi bá ní pé kò ní sùúrù kó ru ọ̀rọ̀ yìí dáadáa. ọ̀làdùnni. Eh? <laughs> Um, mo mọ̀ pé Rotimi truly love me àmọ́ ìgbọ̀nsẹ̀ tíntín nílé tí àwo gbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ ọkàn lè kúrò ń bẹ ọ̀làdùn ni ọkàn lè kúrò ń bẹ. òótọ́ ló kúkú sọ àmọ́ nígbà míì ó yẹ ká kọ́kọ́ bọ́ títí ẹyẹ ẹ̀gà ká tó mọ̀ bóyá ẹyọ kókó pàtó lásán ni let's hear from me. ó mà ga ọ́. ṣe ń gba owó yẹn pátápátá sórí sórí sórí gbogbo bó ṣe ń gba owó tó ń lo pos supermarket tó ti ń gbowó bó ṣe ń ra nǹkan bó ṣe lọ ra expensive wristwatch gbogbo ẹ̀ nílé ìṣòro. please mo bẹ torí Ọlọ́run má bínú sí mi look àìṣedéédé ara ayé ló mú ni ránṣẹ́ para àwọn sórí as at the time tí mo bí ẹ yẹn mọ́tò tí mo fi gbé ẹ gangan mo ń ṣe instrumental payment lórí ẹ ọlọ́run ọba tí mò ń sìn ni mo fi búra sí mo ò tiẹ̀ take note ojú ẹ mi ò lè dá ẹ mọ̀ ká pé mo dá ẹ mọ̀ ni níjọ́ tí mo tún rí ẹ máa ti jẹ́wọ́ fún ẹ. atm ẹ tí mo mú sábàbí ilé ọlọ́run fi ṣe fún mi torí nǹkan tí mo ti gbọ́ tẹ́lẹ̀. èrè lówó jẹ́ sà. seven hundred. kí ni àti mi kí ni àǹtí mi ìgbélé ń ta fún rántí kò jẹ. ìwọ ọmọ yìí ṣé kò ṣe pọ̀ fi ṣe ẹ́ èló lẹ pé owó ń jàre. Ah, ẹ jọ ṣé èmi lẹ́yìn ràn sí tó bá tó bá ràn sí mi ẹ jẹ́ kó jẹ. ìyàwó yìí ó dáa kí lẹ tó rí o amúmire pé ẹ wà nínú làálàá pé owó kan wà ní okùn àyà yín tí ẹ fẹ́ san. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. olúwa fi hàn mí pé ẹ má rí owó yìí san àmọ́ ọ̀nà tí oró yìí máa fi wá kò ní bí ọ̀nà ẹ̀bùrú tàbí fà àmọ́ tó rẹ̀ ibà ti wá kẹ́ ẹ gbá mú torí rẹ̀ àti ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọlọ́run ọba tó lè máa ṣòre ó máa ń nídìí tó fi ń ṣòre ẹ o ẹ gbá ọ̀rẹ́ náà mú o ó dẹ̀ ní nǹkan ọlọ́run fẹ́ fi ṣe nílé ayé yín. ọ̀nkú hmm. láfikún ṣẹ́rí bẹ́ẹ̀ ń wo yìí orí ẹ̀ ò kí ń balẹ̀ kó má yí nǹkan ọ̀rọ̀ tó bá yín sọ ó gbé tàkẹ́ gbọ́ ìlú hmm. lẹ́pẹ́ wọ́yìn gbà sẹ́wọ̀n. ẹ fowó lẹ̀ ah, ẹ fowó lẹ̀ ẹ tí mi ò bá sọ owó yẹn ní ọ̀sẹ̀ yẹn ó máa gbà mí yẹn lọ́rùn mi ò dẹ̀ ní any other means mo kàwé mi ò ríṣẹ́ mo ń ló jẹ́ kí n di cabman mi ò ní any other means mo wá fẹ́ kó dáríjì mi torí ọlọ́run wọ́n lá pé mi ò mọ̀ mi bá jẹ́wọ́ fún ẹ̀ka ìpè mọ̀ fún wọn wọ́n lá pé nǹkan tí mo ti gbọ́ tẹ́lẹ̀ ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ mi ò kí n ṣe irú èèyàn bẹ́ẹ̀ I'm a practicing Muslim please I beg you in the name of God please forgive me and I want you to believe me wàláhì I truly love you. ẹni tó bá fẹ́ wẹ̀ nínú odò láwẹ̀ mọ́ kì í fìwò wẹ̀ pamọ́ fún odò sọ wọn á rí gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ fún ọ bọ̀ má gbàgbé o kókókó báyìí láàárọ̀ fàdí tí o gbogbo nǹkan tí mo ti sọ fún ọ ẹnikẹ́ni tó bá mọ iṣẹ́ jẹ ọ gbọ́dọ̀ mọ pé ojú rẹ̀ yọ ni sọ̀rọ̀ ẹni tó bá mẹ́mu tí ọba fẹ́ lójú tọ̀hún lọ́sọ tí ló fò gbàgbọ́ ọkọ rẹ ọ̀nà tí ó gbà wà ọ̀nà yẹmọyẹmọ ni ó ṣeé ṣe kọjọ́ náà rédeèrèdè inú ẹ̀gbin lọ́la ń gbé tí wọ́n mọ̀ pẹ́ni tí ọba farayọ́ láńtọ̀ wọ́n kọ̀ọ̀kan farayẹ́gbin ni ìdí nù tí mo sọ pé kókó kò láàrán fadití bẹ́ẹ̀yàn bá dẹ pàkúté tó tọ̀hún òfin yẹ̀pẹ̀ bó ọkọ mi ẹranko lọ́gbọ́n ni o tó ti gbọ́ kan tí mo sọ fún ọ ọ gbọ́dọ̀ sí ni bọ́ba ti wá tásìkò tádé orí rẹ tí ó fi ara hàn àwọn tó láyé wọn ò sí olójú wọn jẹ kó orí náà rí àwọn ìyá mi àjẹ́ ajé nǹkan tó léegun àwọn ẹyẹ sápò yorùbá àrò nìmọ̀gàlè sápò lóògùn àwọn afijọ́ ẹyẹ tí ń jẹ nígbà gbogbo gbólógbé ẹyẹ adìẹ fún ọmọ ènìyàn mọ́ bi wọ́n sàtìlẹ́yìn fún ọ. sọ ti gbọ́ inú ẹ̀gbin lọ́la ń gbé mọ́gbàgbé ẹ̀kan èèyàn kan ṣòye ni mo máa fi dárí jẹ. because I know you truly love me Rotimi. Omo, èèyàn lè cheat nature èmi náà love ẹ yes I love you so much. am ṣọwari Rotimi àti èmi àti nǹkan tí mo jẹ́ àrà tó bá wọn ẹnu kò fi wá dà. baby ara ire ni màá fi ẹ trust me thank you so much darling. èrè ló wà níbi kébi máa pa ẹ̀dá kùn ká máa pọ́n lá ààyè yìí. lára gbà.